ọmọ bí ṣe dé agbo yẹn lánàá wọ́n kàn pariwo ọmọ ológo ọmọ ológo ẹ gbẹ́ níbọ̀dì ẹ kẹ́nìbọ̀dì gbọ́jà ẹ fọ́jà sára mo wá wò pé gbogbo èrè tí mo ṣe lánàá yẹn ti tó mi èní mo fẹ́ gbẹ́rù tán pátápátá ògbọ́n táwọn ti máa sá ẹ̀yin ọmọ owó bè ta ló ń lọ gbọ́jà má náwó ni pé èmi gangan mo máa ń gbọ́jà ọ̀gbẹ́ni máa fagbó eléyìí bí o máa fagbó kú ni. yẹ kó wà lẹ́nu gbogbo ẹni tẹ́ mi tẹ̀ àwa ni pepper den gang so yá o bèbí smile now má máa ṣe bẹ́ẹ̀ yẹn ó máa ń dùn mí o ó ti yẹ ẹ lọ rí bébí ẹ ṣé mo kàn ní màá ṣe lọ làṣà mo máa blọọkù bí pa kí tí a máa àdúgbò wa bá mi máa gbowó mo ní ìdòwò kàbí àmà ṣọjọ́ bí náà. o mo ṣe ìgbẹ́ni ẹjọ́ ẹ máa ń pọ̀ jáde. ọ ń sọ̀rọ̀ wa gan-an. báwo. kí ló kẹ́ mi ó mọ̀ pé mi ò tó máa ń pariwo ọmọ ológo mi nǹka ẹ jẹ. Jídé Jídé. ẹ mélòó ni mo ti sọ fún yín pé mi ò fẹ́ máa rí ẹ pẹ̀lú àwọn gáàsì mọ́ ṣé mi ti sọ fún yín pé mi ò fẹ́ máa rí ẹ níbí báyìí mọ́ mo ti wá ẹ délé ìgbà tí mi ò ti bẹ́ẹ̀ lé yẹn mo ti mọ̀ pé bíbá náà ló máa wà dúró kí ni problem ẹ̀ náà ṣé o ò fẹ́ change ni ah ṣé ọmọ kékeré ló ṣe ń pera ẹni for how long ló fẹ́ máa fi ṣe gbogbo rọ́bìṣì. Um, ṣé o advice mi bíbá ẹni àbò fẹ́ mọ̀ bóyá ìbá ìgbọ̀ngàn mo wà àbò ní nǹkan tó wà important kan tó fẹ́ bá mi sọ. Ah, ṣé ó ní nǹkan tó wà important tí mo fẹ́ bá ọkọ àfẹ́sọ́nà mi sọ. So? ah ṣé mi lè wá rí ẹ anytime tó bá wù mí rìn mo ní mo wá ẹ délé mi ò bá ẹ mo wá bá ẹ ń bíbá ẹ ìwọ anyway sori kò sí problem mi fẹ́ ká mi mi mi fẹ́ ká create sin ní ìta bíbá ẹ ṣé ti yẹ just get inside the car and let's go home Jídé. Um, listen. ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ní listen to me tí ò bá sí anything tó wá important tó fẹ́ bá mi sọ bí a kò máa lọ.

to stay. I chose to stay. But you are worried, never mean Àǹtí mi, àǹtí mi ṣé mi sọ sọ́rọ̀ tí mo sọ yìí? Jọ dúró lọ, kí ló fẹ́ kí n sọ? Kí ló tún fẹ́ kí n sọ? Ṣé bí mo ti sọ́sọ́sọ́sọ́ olówó orí ẹnu mi rù kí n má sọ̀rọ̀ mọ́? Ah, ah, kí ló tún fẹ́ kí n sọ? ṣé mo lè ti decide wípé àmọ̀gbòrò fẹ́fẹ́ nínú gbogbo ọkùnrin tó wà ní ayé yìí o ò rọ́kùnrin gidi kankan tó fẹ́fẹ́ ẹni tó ń fagbó ìyẹn ló ló fẹ́ lọ máa lo ìgbésí ayé pẹ̀lú wáyìí náà ò ṣàgbọ́ sí mi lẹ́nu kí ló wá tún fẹ́ kí n sọ sí. àǹtí mi ẹ ṣọ́ láti understand mi náà mo nífẹ̀ẹ́ ni ẹ kàn ń sọ gbàmúgbàmúgbàmúgbàmúgbò ṣé kò kí ń ṣèyàn ni ah, mo lọ́ọ̀bù ẹni yìí mo nífẹ̀ẹ́ gidi gan ni mo dé wo pé òkè tí bá ń fìfẹ́ hàn sẹ́ tí mò ń ṣètọ́jú ẹ̀ tí mò ń kẹ́ tí mò ń gẹ tí mò ń ṣe gbogbo nǹkan fún bóyá ó máa change. Hey. addicted sí nǹkan máa ń change so tí wọ́n bá wá fìfẹ́ hàn sí o fi pé ìfẹ́ máa change ẹ̀ ìfẹ́ ò lè change the addiction náà ó ti jí gírí mọ́ kò lè stop kò sí gbogbo fìfẹ́ hàn fún ogún ọdún kò sí ni kò ní stop nǹkan tó ń ṣe lóyìn máa ṣe nǹkan tó ń ṣe olóṣì máa rán rímọ́ ló máa ṣe àánú ò lè ṣe mí o àánú ò lè ṣe mí but ó ti decide gbọ́n ló fẹ́ ti gbọ́n náà ló ti sọ tèmi ló láyé agbára Love is blind kò jẹ́ kárẹ́ka yúróòpù wọ́n kìlọ̀ títí fọ́mọdé pé kékeré là ń pẹ́ ká um, Lákúnlé, sing for mommy. Mommy, can sing fry dodo for daddy, fry for mommy. Everybody come and eat dodo, dodo, dodo. You too. Dodo one, dodo two, dodo three, dodo four, dodo five, dodo six, dodo seven, dodo eight, dodo nine, dodo ten. Wow. I love that. Now, let me see. Mm, or should we sing um mm, which one which one which one should we sing? Uh, let's sing another song. Jumbo my son, I sent you to school. You don't know how to spell your Do you know how to spell your name? Yes. You too. Do you know how to spell your name? Yes. Alright, spell your name for me. F I K W. Ah. W-E-W-E. You spell your own name for me. You. All right, spell your name for me. Huh? Ah, e. e? ṣé kóòkì nìkan ló fẹ́ mú sùn ni. Yeah. Home sweet home. Ah. báwo ni. àwa nìyẹn o. ẹ gbà tẹ́sí lé àwọn nǹkan bèrè. ok. wọ́n ní àwọn láti zanzi beauty and style. oh àwọn tí mo ní kọ́ wá mi kó um, um, àwọn wavon kan wálé ní àtàwọn aṣọ kọ̀ọ̀kan ṣé wọ́n ti drop ẹ̀ ṣá. ẹ mo ti gbà lọ́wọ́ mo ti sí ilé lẹ́sẹ̀kẹsẹ̀. ok no problem màá lọ check ẹ. tinúkẹ́ tinúkẹ́. ọ̀rẹ́ jàre. how are you. yeah let's go. inside. Go, go, go, go, go, go, go. I'll meet you inside. Go, take your sister and go inside. Papa Jide. níwájú àwọn ọmọ ẹ ah what legacy are you laying down? ọ̀rọ̀ ṣe fẹ́ ṣe gbogbo orí burúkú ìdàgbà tó bẹ̀ lọ. ọjọ́ ọ̀rọ̀ ṣe gbogbo orí burúkú ìdàgbà. Shut up! Hello, I won't take that from you, okay? And I won't take this rubbish from you either, okay? Enough is enough. Ah, that wasn't me. Enough is enough, enough. What are you doing? What are you doing? Are you okay? Are you mad? Mo kú o. Ọjà yẹn bí yẹn. Ọjà yẹn bí yẹn ṣíwọ́. Ọjà yẹn bí yẹn ṣíwọ́ torí ọlọ́run. I am working because of you. Ṣé wọ́n ìjà òbí ọmọ ìjà mi wọ́n rẹ̀ ni? Ṣé omi tí mo lọ sí kiri? Ìgbà yẹn kọ́ ìgbéyàkọ ìlú lọ́nà sí. tọrọ kúlẹ̀. love is blind. mo jẹ́ kàrẹ́ kàrí lókun. idiot idiot young man. wọn kì í lọ títí fọmọdé pé kékeré là ń pẹ́ káyì lókun. I stay with you. Shut up. I chose to stay, but you are worries driving me insane. You promised me love, you're giving me pain. What do I do? Getting I will change, Darasimi. It's just a matter of time. Please believe me. láti bíi five years ago tí mi àti ẹ ti ń bá bọ̀ kí ló dé ṣé nǹkan mi wà ń bẹ́ ni why you like this oh okay now ṣe tó ti dé ṣe kò sọ fún mi kò máa change ṣé ó dìgbà tí ẹ̀mí mi bá bọ́ sí tí mo bá kú tán tó wá ń fi ọ̀rọ̀ mi tó fi pàtàn fáwọn èèyàn lókè ìyàwó mi tó dolóògbé lọ́jọ́ sí o òun ló change mi is that when you're gonna change for real? dábì lónà. ọlọ́run ní jẹ́ lójú ẹ̀mí ẹ̀gbọ́n wọn ni màá fi change. Dárasími lójú èmi ẹ ni màá change láìpẹ́ láì jìnnà dẹni lágbára Ọlọ́run. Jíde I'm tired ah. I'm fed up. Dárasími kò wọ èmi náà kí mi náà máa ṣe gbogbo rọ́bìṣì yìí ah. àmọ́ tó bá jẹ́ pé àfiṣe ni kí ẹni tó ń ṣe mí má kú mọ́ ni o. I sorry. Again? Sorry? Again? For how long are you going to continue like this, Darasini? Aládùúrà ò sọ pé kádùúrà máa gbà. Àmọ́ Jídé fúnra rẹ̀ ṣó ti rẹ́dí pé kádùúrà gbà lórí o. tì mí ó ti bẹ̀ mí ó dẹ̀ ti promise pé òun máa change. change change indeed mo ti gbọ́ eléyìí tẹ́bi owó yìí lè change o ok tí bá wà accurate tí bá kà bó ṣe yẹ kí n kà this is the twentieth time tí bọ́bọ́ yìí sọ pé òun máa change òun promise pé òun máa change òun máa change òun máa change kò dẹ̀ change tábà ju abẹ̀bẹ̀ sókè nígbà ọgbà ibi pẹlẹbẹ báyìí náà ló máa mú sílẹ̀ bọ́bọ́ yóò lè change kò lè change. so wọn tí mi what do i do. dára sí mi tílé yìí ò bá gbé e ò lè gba oko bòmí lọ àbí kí ló wá dé. kí ni ìtumọ̀ yẹn. ah leave this guy and move on with your life. what. yes move on with your life. kí n fi bàbá àwọn ọmọ mi sílẹ̀. Hmm. bàbá àwọn ọmọ mi dìde ibẹ̀ ni kò jókòó sí. Ah. ediṣẹ́ tó àti máa jáde mà. àbí náà. ayọ̀ rí i pé mo ti fọwọ́ tóní tóní tóní. mo rí i pé o gbìyànjú gan. Um, ṣẹyẹ tó bá ti di four o'clock má gbàgbé láti lọ sọ fọkọ mi pé kó lọ gbá àwọn ọmọ ní school. Hmm, mhm. kí ìwọ náà kò dẹ̀ ṣe jẹ́jẹ́ o mi ò fẹ́ wàhálà kí n tó dé o ọmọ yìí pé mò ń travel ni mi ò dẹ̀ fẹ́ wàhálà kankan kó tó di pé mo dé o. màá fi ń dá yín lójú pé wẹ́rẹ́ báyìí síjọ́gbọ̀n. all right mm-hmm. all right uh, okay. ó ti gbàgbé báàgì rẹ. oh thank you darling yeah. all right jẹ́ tètè máa lọ. kọ́ni um, hmm? ó ti gbàgbé nǹkan tá a jọ sọ lálẹ́ àná ni. <sighs> Babajide mo ti sọ fún ẹ pé kò sọ náà ń forget it i'm not interested please. Um, ok ok ọ̀rọ̀ ẹ ti yé mi mo ti mọ ibi tó ń lọ but owó tí mò ń sọ̀rọ̀ yìí mo fẹ́ fi ṣe business ni i swear to god mo fẹ́ fi ṣe business ni kì í ṣe nǹkan tó ń ro o ok wo o ti ń jáde lọ́sìn èmi nìkan ni màá wà nílé bó ṣe tóbi tó kú dà ṣódà bó ṣe ń jáde tó ń fèmí nìkan lẹ́nu lé ni wọ́n máa yẹ káwọn èèyàn sọ ẹ́ lẹ́nu náà mo fẹ́ kó wọn rántí kankan o ọwọ́ tó bá dilẹ̀ lè sun yálò please bá mi wá nǹkan ṣe sí náà. Babájídé o fẹ́ fowó ṣe business jọ́nà ṣọ́mọdé ló pè mí ni no do you think money is easy to get ṣó mọye ìgbà tó ti gba owó lọ́wọ́ mi nínú ilé tó sọ pé ó fẹ́ fi ṣe business at the end of the day tó jẹ́ pé ìmúkúmu tó mu òun ló lọ fi mọ i am not a fool okay mi ò ready láti máa fi owó ṣe yànfùn yànfùn yànfùn yànfùn káàkiri. dára sí mi àwọn èèyàn máa sọ ẹlẹ́nu o wọ́n máa sọ ẹlẹ́nu ṣé ó fẹ́ kó máa fi pé wọ́n ló ń ṣètò gbogbo lèmi ṣé bẹ́ẹ̀ mi lọ kó ẹ èmi ló yẹ kí n máa náwó náà ó kàn máa dé ó máa fún mi ló máa fún mi ló lè fún mi lọ ṣé yẹ mo máa jókòó tì ní ah, you have to do something about it you wanna look at me now see i'm a changed person now mi ì fa kíní tá à ń wù yìí mọ́ mi ì ṣe mọ́ náà mo fẹ́ fowó ìṣe business ni you have to help me. máa wá àkọ́ṣe sí ni o. Jide do you know what? what? you fool me once shame on you you fool me twice shame on me ṣé èmi ló ṣẹ̀ṣẹ̀ máa sọ gbogbo kínní ìfọ́nà láti ọdún ìtẹ́mi àti ẹtìjọ́ ń bára wọn ṣé o mọ iye ìgbà tó ti sọ fún mi pé òkè o fẹ́ fowó ṣe business o yìí nìkan kì í nìkan you now you change person ìgbà wo kò wá ṣàṣùn tó ti deceive mi nínú ilé tó kọ́ máa tàn mí tó máa gbowó lọ́wọ́ mi tó dẹ̀ máa lọ fi ṣe nǹkan tó wù ẹ́ nígboro I am not a fool anymore okay gbogbo owó tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ṣiṣẹ́ fún ni na do you think it's easy ṣé o feel pé ó easy láti get owó ni I'm sorry I can't give you anything okay That was then. Me, she go yemo now. Whatever. I have to leave now. I'll talk to you later. Bye. Um, Shaya, she get phone. Yeah, I'm going to If baby, I don't baby, stay. I want you here with me. Miami. ẹ lẹ́nu ó fẹ́ kó máa fi pé wọ́n ń ṣètò gbogbo lèmi ṣé mi lọ ẹ mo lé kí n máa náwó náà o kò máa dé o máa fún mi ló máa fún mi ló lè ní fún mi lọ́la ṣé yẹn mo máa jókòó tì mí you have to do something about it you wanna look at me now I'm a changed person now. lójú dé. I'll send the money to your account now. Tí n bá ti débi tí mò settle down, I'll send it to you. But please, Jide. may father that story. Okay? obìnrin bíi ti báwo ṣó rí mi rí mi báyìí ni. kí ló dé ìwọ̀n sí báyìí títorí hmm? recession tó wà ń ta lọ́pọ̀lọ́ yín ọ̀pọ̀lọpọ̀ nínú ṣe ń pé ṣé mo mọ ọmọ tó ń bí ọkùn kí ló wá wá mi mọ̀ ọ́ ni kí ló wá wá kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. èmi náà ló ń bá sọ̀rọ̀ báyẹn o èmi ló ń bá sọ̀rọ̀ báyẹn o sọ ara ọ̀gá ẹ̀ tó ń sanwó iṣẹ́ fún ẹ̀ làwa béèrè. ọ̀gá mi. ẹ tó ń sanwó iṣẹ́ fún ẹ̀ ò la béèrè. ó dà kò burú obìnrin àbọ́kùnrin. ó yá rere o obìnrin ló ń sanwó iṣẹ́ fún èmi ni mo ya wèrè o kò burú. Ah, ṣé wọn ni wọn ní òun bọ̀ pé kí n sí gidi fún ẹ tó bá ti dé. èmi nìwọ ìwọ lọ́nà òun bọ̀ èmi nìwọ máa wọ máa jọ lójú wọn máa sáàkì ẹ ọ̀gá ẹ jíde wọn sáàkì ẹ máa wọ rí. ẹ̀rọ ìlú wa sọ wíwá láti gbọ́ ọ̀rọ̀ àwọn aṣojú rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ ya wèrè o ilé o wọlé sí mo sígírìtì fún ẹjọ́ ẹ̀kọ́ tó ṣe lábẹ́ ẹnu ẹ̀rọ tó bá ti dà yín mọ́mọ́ tó náírà tù. bàbá ìyá ẹni bọ òjò ṣáà ti mo yẹ kó wá lọ. èmi mo sọ fún ẹ mm. oníṣẹ́ ẹ dà ọ̀nà ó dà ọ̀nà. ìwé láti rí àwọn ọmọdé náà kó báyìí lọ́kàn lọ́kàn lọ́kàn ọmọ ṣe gbà sára rárá. olóyìn burúkú tó wà gé tẹ ọmọ ẹ rí ọba mi sọ ẹ rí àbúrò mo lọ rí kó ṣẹ́ rí. iṣẹ́ ẹ dáa. Ah, wàá ṣe rí ọmọ rẹ̀ ó yà kí wèrè rí ẹ mú méjì báyìí. jíjẹ. ọ̀rẹ́ ah, mú tán láàrú là ń gbádùn lọ́wọ́. ọjọ́ sísè. madam ah. dọ́kọ̀ ẹjẹ́ ìwà ẹjẹ́ ìwà madam dọ́kọ̀ ẹ̀rù rẹ̀ kí lè sọ orí ìjà tó lọ lọ. àwọn àti ada six ó dẹ́ra ó lè pera ó bẹ́ra tán. ṣé ọkọ ni mo bá sọ̀rọ̀ ni kí ni tí mo gbogbo ilé. bí mo ṣe wo gbogbo yìí ó yẹ jáde kúrò lẹ́mi mo lè jáde kúrò nílé mi. ẹ sùúrù ẹ sùúrù jàre kí ló sọ́nsìn. wọ́n ah, ní kí gbogbo àwọn nuisance yìí mo ní kí gbogbo jáde kúrò nínú ilé ṣáwa. Oh, Ace, calm down, calm down. Kọ́ jáde nínú ilé wo? Ṣé nínú ilé tí bàbá ẹ̀ kọ́ àbí wo? Torí kò yé mi ni o. Ṣé inú ilé tí bàbá tèmi kọ́? Kí ló bá ṣe? Mo ní kó jẹ́ kí n kọ́ gba ọkùnrin jáde. Kí ló bá ṣe? What's your problem? What's your problem too? Kí ni problem wọ́n náà? Mo ní kó tún káwọn ọjà lè kó ọ̀run lẹ́mi talking to me like that. ẹ̀hẹ́ eh, ìgbà so mad. are you mad as well. ah Can ah. you tuma gbogbo rubbish. are you talking to me like that. Uh-huh. yes. mo dáhùn. ìfẹ́ bí àdánwò mi baby stay i want you here with me miami dùgbùlẹ̀ ayé yẹn ni. I know you're feeling the way I feel. Why walk away? Stay here with me. Adiaba lukuhu. Don't go away, don't walk away. Ìfẹ́ mi máa ń jí Don't walk away. Ìyàwó don't do this to me am a dead man without you. You are my hope, my soul, my life. In fact, you are my everything. Má dá mi dá kíní yìí. Ìwọ nìkan ló lè bá mi finish àgbélébù ayé mi. Okay, I promise. <laughs> For the last time, I'll never do this again, please. Jide, I'm sorry. It's it's too late. Okay? It's too late. It won't happen again. Oh, I'm sorry, my love. I'm sorry. Jide, Jide, jọ̀ọ́ torí Ọlọ́run. Má jẹ́ ká create sin lójú àwọn ọmọ. Jọ̀ọ́ torí Ọlọ́run. Okay? Enough is enough. Just promise me, Nicole, you won't I'm, I'm begging go. you. Don't do this to me. You can't. Stop! Let me see that for me. Stop! Come. Let me see that for me. Why? kó lọ tọ́ ilé jíde wò wò gẹ́gẹ́ kọ́mísẹ̀ ẹnì sọ́nù létí ó yẹ yẹyẹ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ gbé báàgì ẹrù tó kù dà wọlé wọlé ṣáà wọlé wọlé ẹnì sọ́nù ló yẹ gbogbogbò wọlé. ẹ lú ọkọ mi báwo ni díẹ̀. Ah, díẹ̀ báwo. ọkọ mi mo wà stranded ni. ooh really stranded kẹ. ẹ mo wà stranded sínú bus kò sí káàtì máa fi pẹ́ẹ́n tí mo fẹ́ lọ bá ní èkìtì. ok recharge card recharge card délé lọ. Oh, ok má wọrí má wọrí màá send only ten thousand sẹ́nsìn just. wow thank you ó ṣe ten thousand naira card ah ó ṣe ọkọ mi god bless you ó ṣe o. just make sure you're fine ìyẹn ló ṣe kókó all right darling. all right baby thank you yeah mama expect it ó ṣe. oh god stranded ike oh my god okay I'm being ọ̀rẹ́ o kí n send card DNC. Eh? má sọ fún mi pé o fẹ́ send card ten you sọmọ mi. àpá nílé tó ń ṣe báyìí ó ṣàgbọ́n nǹkan tó sọ ó lóun wà stranded They need card yẹn we ó to pay. pé ẹni tí ó or something and you mi ò work, wà capable kò ní sọ fún mi mẹ́. let me ask She every time ló was stranded as she every time ló máa wà stranded the last time I was there she was stranded last time he came to my office she was stranded occurrences tó yẹ pé ọmọ ìlú náà ni. see um, mi ò need láti máa bí ní gbogbo àwọn questions ìbóyè máa wá stranded or not mm-hmm. and besides ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nu kejì ẹ̀ so ṣé fún mm. tí mi ò bá wà capable kò ní bí mi mm, and gbogbo yìí tá à sọ yẹn she is my lady ó rí i pé mo wà capable and then mo wà up to the task ló ṣe ń bí mi. toró mọ̀ pé wọ́n lu gòjò ní àwọn tó mú mi mi lè imagine kí ni girlfriend come up with mí all the time òun wà stranded oníkà two thousand naira We wà stranded oníkà three. Let me talk to you like a brother. Hmm? I will talk to you as a friend and as a brother. O need a way. That's simple truth. Ọmọ tí o had value kankan mọ́lẹ̀ ayé ẹ̀. Marie came in Sọ́lá ní mọ́ last week tó bá rẹ ọmọ yẹn oh my god tó bá rẹ bí beauty ẹ ṣe jáde i spoke with her and she still loves you that is simple truth èyí tó need ní ayé ẹ pẹ̀lú age right now nìyẹn. ọ̀rẹ́ ṣorí um, ìyẹn ti di àfihàn yìí ti gun fíṣàn Kẹ́misọ́lá ti lọ kò sí nǹkan tí mò ń padà lọ ṣe ń bẹ and then ó mọ̀ pé mo ti ní another babe ah, really you don't expect making fóbìnrin méjì pọ̀ ni you know that's not possible. it is possible very very possible jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ right now hmm, pẹ̀lú bó ṣe ń ṣe dáadáa yìí pẹ̀lú ọjọ́ orí ẹ̀ o ní láti wá obìnrin méjì tí wàá kàn bẹ́ẹ̀ Yorùbá máa sọ pé tóbìnrin ò bá ètè tọ́lé ọkọ méjì wò kò ní mí ètò dáa right now ó ní Kẹ́misọ́lá ó ní iṣẹ́ gidi lọ́wọ́ definitely tó bá nílò owó a máa assist ẹ ètò máa fi gbéra wọn unlike kó tó kó ọmọ tó tó tó kó tó kó ń sáàpẹ parasite yẹn náà ṣé ọmọ ni. Um, ọ̀rọ̀ counsel tí a là ń sọ bọ̀ tẹ́lẹ̀ kí break into this conversation can we just go back to that. Meaning? ká gbàgbé ilé ìtàn sọ ẹ jẹ́ ká sọ èyí tó ṣe kókó sí wa fi eléyìí lẹ́yìn it's my part I will deal with it okay so for, um, mm, for the business I think it's a good one we can we can actually work it out. Um, Olamide. Um, yeah. I am so sorry to indulge your audience. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé àtìgbà tó ti sọ pé kí n wá ẹ pé kí n lọ bẹ̀ mo ti ń fàìn wé láti rí ẹ kọ́lọ́n tó jẹ́ kó ṣeé ní ọjọ́ ìní. Actually, um, pásítọ̀ kan lórí ìrùn sí mi ó wá ń jẹ́ kó máa yé mi pé ó léèyàn kan tó nífẹ̀ẹ́ mi gan-an tó nífẹ̀ẹ́ mi dénúdénú tí mo dẹ̀ wò tuntun tuntun tí mo throw love yẹn back to his face ipe mi yóò appreciate ẹni yẹn so mo wá search mind mi ipe ta ló lè jẹ but um, the only person that fit into that description is you ẹni mo ṣe ni pé kí n wá kí n wá pé kí n wá bẹ́ẹ̀ pé kò jọ kó má bínú I am sorry. For taking it for granted, I'm sorry. No, it's okay. Um, oh, Shami, it's, it's long gone. I've forgiven you a long time ago, so. Thank you. Nítorí tábà gbàgbé ọ̀rọ̀ àná. Báwo la ṣe fẹ́ rẹ́ So, um, it's gone. Mo try láti Why? But see me a mi in the choice. I had to move on. I've moved on already, so. moved on? Yeah. of course. Are you. Are you engaged? No. Do you have a girlfriend? No, I don't. <sighs> Olamide, mm-hmm. please, can you accept me back into your life? I promise to be a good girl. It's okay. Oh, thank you. thank you so much. It's thank okay. you. It's all right. No problem. Uh... It was that. Kamsola, what is the problem? Oh, it's nothing. Mo kọ̀ rárá kan ni and it's not. àròkàndá o wọ́n máa ń mú ẹkún àsundà wá ni and I don't expect you to cry what okay kí ni nǹkan tó lè máa rò tó lè sọ fún mi. don't worry it's it's it's my personal problem don't worry about it. personal problem but you can't tell me. So and why why are we doing this then? Should I tell you? Share your problems. Why? nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́mí mi mọ́mí mi lọ lọ́wọ́ èèyàn kan ni ènìyàn àárọ̀ ló máa ń wọlé wọn tó máa ń wọ kígbe lé wa lórí owó embarrass wa ládùúgbò owó yẹn dẹ̀ pọ̀ díẹ̀ because five hundred thousand ni I didn't say anything. five hundred thousand. no no no wọn ò jẹ́wọ́ wọn ò jẹ́wọ́. ni mọ́mí ẹ yá bẹ́ẹ̀ mi ti fẹ́ so. bẹ́ẹ̀ mi ti fẹ́ so. no no no that wọ́n ya lódìndín àbọ̀ wọ́n ya díẹ̀ díẹ̀ tó fi tó yẹn. bẹ́ẹ̀ ni mi ṣe fẹ́ sọ anything má bínú yá jẹ́ ká gbàgbé let's talk about something else. no no no no ó máa ní ibi tí gbèsè fi. oh god. fẹ́ fún mi. ó dẹ̀ ti ń dá yín láàmú òye wọ́n ti ń sunkún lórí ẹ̀yìn mi mọ nǹkan tó ṣe tí wọ́n mi fi lọ jẹ gbèsè bẹ́ẹ̀ yẹn èmi ló ń tì lójú ládùúgbò because ojú bí gẹ̀ làwọn èèyàn fi ń wọ́ mi ládùúgbò wa ó dẹ̀ lọ jẹ gbèsè five hundred thousand naira tó yọ lọ rí báyẹn sí. ló lè yọrù ìtìjú báyìí kó nínú ayé yẹn rẹ bẹ́ẹ̀ náà mi ṣe fẹ́ sọ fún ẹ má sì ẹ wọrí Ọlọ́run máa ẹ pọ Ọlọ́run máa bá wa sọ ilẹ̀ fẹ́ wá sí. mo ṣe pa ní Okay, I'll give you the money. I can't, I can't stand eh? you. I can't stand you crying. I'll give you the money. You give me. Kọjọ tó lọ lọ, kọ́ má jẹ gbèsè kí I love you. <laughs> I know you I do. Swear. Thank you. Thank you ẹ wò àǹtí mi mo ti gbọ́ màá wá nǹkan ṣe sí. má wá nǹkan ṣe sí èyí tó wà lọ́wọ́ ẹ kò wá nǹkan ṣe sí ah, ah, Collins is a good guy ó understand ẹ̀wọ̀n náà dé understand ẹ̀yìn kí ló wá tún kù ìtìmí mi tiẹ̀ ṣe wá dùn pátápátá ni wípé o ti bímọ ìwọ náà dẹ̀ ti bí tiẹ̀ ẹ dì jọ máa àwọn ọmọ ara yín ah it's as simple as that now. ah like I said earlier àǹtí mi mi ì lè fẹ́ Collins I don't know mi kàn láìkí bọ̀bọ̀ náà nínú. kí ló ń sọ lẹ́nu wá ṣé kìí ṣe pé bóyá o wá bóyá single guy kan tó máa gbé ẹ sílé ṣọlá àwọn single guys tó wò yẹn àwọn ò rẹ́dí láti máa fẹ́ single mothers. Mm-hmm. níbo èèyàn tí ò tí ì bímọ rí ló máa ń like níbo ló ti máa rí single guy kan tó máa máa gbé yàn kan tó níbo ló kí ló fẹ́ fi liability ṣe wọn fẹ́ wo o ah, ẹ jọ àǹtí mi ṣáàrùn lọmọ bíbí ni tí wọn fi lè fẹ́ wọn. èmi ò sọ párùn ni but ibi tí ọ̀kánjọ́ èèyàn bá so sí lèèyàn ti ń kà. ẹ wo àti mi jẹ́ pé èyí ti ṣẹ́gun kan adé máa sọ lẹ́tà alpha pẹ̀lú kí n ti ti bá yín sọ. ẹ mọ fún ẹ náà. kí la máa ṣe sọ́rọ̀ àti tó wà stranded. ó tẹ̀ ti sún mi ah, sún mi o. Thank ah. you. 我给翻墙过一百层。对对对，几分钟，你会经常玩？àǹtí mi máa ní o. àǹtí ẹ kí ló ṣe wọn kí ló ṣẹlẹ̀. wọ́n pè mí lórí fóònù wọ́n ní pé àwọn wà stranded sí ìdúnmọ́ta ó ní pé kò sówó kọ̀ọ̀kan lọ́wọ́ àwọn táwọn wọn lè fi ra card pé atm àwọn ò dẹ̀ ṣiṣẹ́ kò kò lè withdraw mọ̀gàn tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ wọn báyìí o. Oh okay fine kí ló fẹ́ jẹ́ kí n ṣe. èmi ò bá ti ẹni pé kí n help wọn àmọ́ kò sówó kankan lọ́wọ́ èmi mo ń rò bóyá ká send richard card sí wọn àbí kí ló fi o. no no that's that's fine it's a good idea. Okay. thank you. what network so i'm sorry send only one thousand sí wọn. ọ̀ ọ̀ kí ló hàn yín lẹ́kílé. one thousand naira. ọ̀ ọ̀. Uh-uh. ìwọ́gbọ̀n òun àgbékalẹ̀ ọ̀rọ̀ òun ọ̀rọ̀ sọ rárá. Mm, mo ti sún mi àǹtí wà ní ìdúmọ̀ta wọ́n ti ra gbogbo ọjà tó fẹ́ rà tán wọ́n wá rí i pé ìgbà tó máa check inú pọ́ọ̀sì wọn kò sówó kankan bẹ́ẹ̀ wọn atm wọn tán bá dẹ̀ tún lónìí atm wọn ti kán oh. so wọ́n ní ìdòwò ń sìn wọ́n máa fi o ò gbọ́ ọjà yẹn tí mọ́tò máa fi bá wọn kò dẹ̀ ń ṣe bí one thousand. ẹ bébì bí o tiẹ̀ ju twenty thousand naira ẹ jẹ́ ká send ẹ̀ sí wọn kọ́ tiẹ̀ tètè lọ because mi lẹ́ẹ̀bà tí mi ṣe wà stranded síbẹ̀ yẹn olú máa máa pa wọ́n wọ́n tẹ̀lé àwọn tí ń sunkún bọ́ yẹn ń sunkún lórí fún bẹ́ẹ̀ mi ló kọ́ sunkún tẹ̀lé wọn ni. yes. yọ̀ọ́ eh, máa pa àwọn òkú náà ni that's that's that's uh-uh, baby what is worth doing is worth doing well òun oh, wo náà mọ̀ pé àánú ẹni wọn àwọn ló ṣì máa lọ dọ̀bálẹ̀ lọ tọrọ mi lọ bàbá ti jẹ́ kí n fẹ́ wọ awọ́ ló fa o o mọ ọkọ tó ṣẹlẹ̀ ni. i i understand but twenty thousand is much nǹkan tí mò ń ṣàlàyé fún ẹ nìyẹn. ẹ eh, bébí o mọ tó ṣẹlẹ̀ jẹ́ ká kúkú ṣe ní fifteen thousand because tá a bá ṣe ní fifteen thousand yẹn ó sì máa ta ọ tó dẹ̀ ti tà bẹ́ẹ̀ yẹn fifteen thousand yẹn kan pàápàá kọ́ lọ máa rí bí àbí twelve thousand lóyìn máa lé ta àbí ten thousand ló máa bọ́ sí wọn lọ́wọ́ they can help wọn. okay that's fine I, I, I will do that but really ìdúmọ̀tàlẹ́ lọ́wọ́ wọ́n ti ta recharge card rí bẹ́ẹ̀ ni àbọ̀mọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ báwọn náà yẹn fẹ́ ta. ó máa ń láti ta ẹ mọ̀ pé ṣe tẹ bá send card one one thousand sí wọn ẹlòmíà ní eight hundred ló fẹ́ san nine hundred ló fẹ́ san àwọn èèyàn máa sáré rà. wọ́n máa ń sáré rà wọ́n because mọ̀ pé nǹkan tó wà lọ́pọ̀ ni wọ́n máa ń sáré rọ̀ọ̀ṣẹ̀ láti rà. bó ṣe ṣe sọ̀rọ̀ ẹ̀ gan amúra àti ẹ̀gẹ́ bí ẹni tó lọ́ọ̀yà yẹ ló á ó dẹ̀ mọ̀ pé bó ṣe wà yẹn bí ìrìnà bí tèmi ni wọ́n wọ́n láìka mm. thank you baby. Thank you àǹtí jọkẹ́ àǹtí jọkẹ́ kọ́sítọ́mà dáadáa lè ṣe wà pa ẹkújọ́ mẹ́ta ẹ lásùn. ẹ eh, how far na òun èlò lówó mi. ah tí bá ní kí n rówó yín tó wà lọ́wọ́ mi kò lè ju thirty thousand lọ. Ah, ilé ìfọ́ ni fifty thousand naira lówó mi náà mo yẹ káàdì tí mò ń tà fún ẹ náà. iyọ̀ bẹ́ẹ̀ ṣe ń transfer ẹ̀ fún mi mo ṣe ń tà mo dẹ̀ mo yẹ nǹkan tí mò ń tà thirty thousand lówó yín. wo bíbẹ́ kò bíbẹ́ lọ́pẹ́ tó wà lọ́wọ́ ẹ náà wà. kò sí wàhálà bọ̀ ẹ dúró ní. Ah, mò ń bọ ẹyẹ kí lọ kó ìtókù sí wa mò ń bọ. má sọ fún mi pé gbogbo recharge card tó ń gbà lọ́wọ́ ọ̀la òun tún ta ni. so expect ni kí n máa gba card kí wọ́n máa fi máa necessarily ní ọ̀pọ̀ síkù ọlọ́jọ́ twenty ten fifteen ah, ah, ẹni tó gbọ́n láwẹ̀ ń gbọ́ ọ̀rẹ́ mi èmi ń ta ni o tàmí fi ń ṣe fáńgẹ̀ ní ti bá gbowó ẹ̀ o. Hmm. Eh? èmi fọ́ fún yín o. ó jẹ́ pé kò tó fọ́ ọ̀gá dáhùn jàre kọ́sọ́mà mi dáadáa dáhùn. mò ń bọ̀ ọ́. Èmi ò ń jọ. Sáré lọ́wọ́ tó ń ṣe. Fi mi sílẹ̀. Ah! gbogbo eléyìí tó ń ṣe létí kí ló ṣẹlẹ̀ hm? kí ni o ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ owó tí mo béèrè lọ́wọ́ yẹn kan ó ti fún mi náà. Ah. so nítorí mi ò tí fún ẹ lówó ló ṣe máa fi mílẹ̀ nírú mood tí mo wà yẹn ṣé mo ti ní mi ò ní fún ẹ ni ṣé tá a bá ṣe nǹkan tá à ń ṣe tán mi ò lè fún ẹ lówó ni àbí mò ń sá lọ. ọ̀rọ̀ pé tá a bá ṣe nǹkan tó fẹ́ ṣe tọkọ mo ti béèrè olówó ìlọ́wọ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo dẹ̀ broke fún mi tó bá fún mi sí ẹ̀hẹ́n mo máa ṣe ní tí tá a bá fẹ́ ṣe. Ah, ah tí n bá fún ẹ la máa tó ṣe anything mò ń sanwó iṣẹ́ fún ẹ nìyẹn àbí kí ló mí. Ah, owó iṣẹ́ báwo ṣé nígbà tó ṣe ìfẹ́ ṣe nǹkan ni mo ṣèbèrè owó lọ́wọ́ mi ṣàtìbí lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ló fún mi ah, bí a tó bá fún mi ń sìn yín eléyìí tí mi ò sí ní mood sí yín mo máa wà ní mood mi ò sí ní mood. tí wọ́n torí mi ò mi ò mi ò fún ẹ lówó mood ẹ sá o ò rí mood fún mi náà ó ah, ṣàlẹ̀ sẹ́ǹdẹ̀ ń sìn sẹ́ǹdẹ̀ through fún tí bá ti wá láti sìn Uh.

kí ló ṣẹlẹ̀. ti yọ mi. Ah, báwo ló ṣe ṣe báyìí nínú. wọn kìlọ̀ títí fọmọdé pé kékeré là ń pẹ́ ká ìrókò but I wanna stay here with you baby why you taking my sùúrù for a fool baby you said baby stay. I chose to stay, but you are. You promised me love, you're giving me pain. What do I do? Kí ni adi lè ṣe? o. Ehi, ihi, ara uroku o. I think it's high time I walked away. Ara uroku o. Oh, yeah adìyẹ balógun o. ìsọtẹ mẹwàá kù ẹ ara òrókùn o. Love is what I see when I look in your eyes. Baby, can't you see? ẹ̀ṣẹ̀ kọ́ nífẹ̀ẹ́ kọjọ́ orí máa fìyà jẹ wá ìfẹ́ ọkàn mi. ẹni tó lórí ẹni tó lórí kò ní fìlà tó ní fìlà dání dání. wọ́n ní ó ti bímọ rí ọ̀rọ̀ ìfẹ́. ìfẹ́ bí adánwò ni ọ̀rọ̀ ìfẹ́. ìfẹ́ bí adánwò ni. Baby stay, I want you here with me. Miami dùn múlẹ̀ ayé mi wá um, eléyìí tí ó ṣe láti mi tí mo fi kúrò pẹ̀lú àwọn because mo wò pé ọlọ́mọ jẹ́ kó jẹ́ pé òkú mi ló máa gbé jáde kúrò nínú ẹ̀ honestly it was terrible. A very pathetic story. Ah. Anyway, um, you don't know the value of what you have until you lose it. Mm, yeah, that's true. Because um, he never valued me. Mm. Okay. I can, I can understand. So tell me, how have you been coping raising two kids? Ah. <laughs> wow. Crazy. I tell you, it's, it's, it's been God. Ọlọ́run nìkan ló wà lẹ́yìn mi láti jẹ́. You know, ká tó lọ bí iṣẹ́, ká tó ṣiṣẹ́, ká tó tọ́jú ọmọ, ká tó gbọ́mọ lọ school, ká tó ṣẹlé, ká tó ṣe tọ̀hún. Láìsí any helper. But I thank God. I thank God. You know, I'm doing good. and um, my kids are fine. So. Good. I thank God. Very <laughs> good. Oh, well, okay. Now, tell me about yourself. Let's talk about you. Like, um, what are the things you like? Do you like going out? Do you drink? You know, just tell me some things about yourself. About me? Yes, you. láyé agbára àyànmọ́ o. Are you shy? Love is blind. Kò jẹ́ kàrẹ́kà ìrókò. Wọ́n kìlọ̀ títí fọ́mọdé pé kékeré là ń pẹ́ ìrókò. But I wanna stay here with you.

um, mo fẹ́ subscribe so mo need recharge card láti fi subscribe. ṣé kò ṣe kórìí ẹ̀rù pé ẹ dúró kí ló dé táyé ẹ̀rí báyìí. Uh-uh. baby calm down now. nínú tó bá jẹ́ nǹkan tí mo mọ̀ pé ni o lè sọ fún mi tó bá jẹ́ pé a máa rìn sí ni àbí a máa wọlé sí a máa wọ́n bá ṣe máa rìn ọlọ́run ètí pa bàbá kọ́lọ́ dáríjì mi a máa débẹ̀ gbogbo nǹkan tó bá gbà ká sọ fún wa a sọ fún wa wọn á bẹ̀ wá nǹkan ṣe sí i orí ẹ ti burú o ò lè fowó ra credit fún ara ẹ are you that worse kó lè fún jọ. hello hello baby tí ah, ah. bọ̀bọ̀ ẹ̀ mú mi ṣeré ni ah, ṣe ló tún já mi dànù báwo ló yẹ máa ń ṣe báyìí náà. adéjọkẹ́ wọnú òde rọra tó ṣe ń jẹ bọ̀bọ̀ yìí ó máa jẹ bọ̀bọ̀ yìí pa náà. àti pé ṣé wò ó fi pé owó recharge card tó máa ń béèrè yẹn ó kéré ju bóyá kò béèrè owó ńlá bóyá ó máa lè fún ẹ. <laughs> ó fọ́ ni o ẹni tí mo béèrè just two k lọ́wọ́ ẹ̀ two thousand naira kún fẹ́ fi subscribe ó wá ní kí n béèrè owó ńlá lọ́wọ́ ẹ̀ ìyẹn máa fún mi mò ń pè sí oúnjẹ mi dànù. nǹkan tí mò ń sọ nìyẹn bóyá kò béèrè owó ńlá lọ́wọ́ ẹ̀ kó sọ fún pé fẹ́ fi ṣe business ó máa fún ẹ̀ náà mo dá ọ̀tẹ̀ ọ̀rẹ́ mi mo dá ọ̀tẹ̀ because wèrè ara ẹ ni mò ń pe home mi ó dẹ̀ hang up mọ́ mi lésì mo tún pò tún busy call mi eh. rubbish wo nìyẹn. àbúrò tó ti ah. ń fún ẹ ń kọ. Ah. wọ́n ti gẹ́ẹ̀tì bọ̀bọ̀ yòbọ̀ mo máa gẹ́ẹ̀tì ẹ̀ back ọlọ́run mo máa gẹ́ẹ̀tì ẹ̀. wọ́n gẹ́ẹ̀tì bọ̀bọ̀ àbọ̀ wọ́n gẹ́ẹ̀tì wọ̀. Oh, oh, oh, dànù my love sweet àti báwo ni iṣẹ́. ó ń wà ń lọ ó wà ń lọ sí. ẹ dálẹ̀ ó lè jọ mo mà sáré nídòwó kékeré kan ni. Oh, okay. That's like how much? I know, just um, 150,000 naira. fifty k àmúrò kórìí ẹ̀ ti dàrú ṣá ṣé kò yẹ kó ní research problem ọjọ́ wo ni mo sẹ́yìn kan sí ẹ lọ. o dẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni owó ìwòwò tó fún mi gbà yẹn ẹgbẹ́ mélòó ló fi ń tọ́ lọ́wọ́ èèyàn kí ọkọ omi rìn àdá ní sinsinsinsin àfi tí ò bá ní nǹkan tó yẹ fẹ́ fi rà lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìtẹ́lẹ̀ kúrò nílé tó máa fi tán orí fóònù ni màá kàn méjì delivery order ní gbogbo ẹ̀ ah ó yà jọ torí ọlọ́run jọ. orí ẹ̀ ti dàrú mo ṣe gbówó ni àmọ́ sọ pé mò ń pààyàn mò ń pààyàn owó ni à kódà ní mọ̀nkú ta ikú kó sì lọ. hello o owó ẹ̀kọ́ tó fọ́ọ̀mù létí ni ṣá lórí èlò wọ́n fi ti péré tí mo bèrè lọ́wọ́ ẹ̀. báwo ni bàbá mi ń bẹ̀rẹ̀. charge card nìkan ló máa send. o ti yé mi ògùn múnákẹ́kẹ́ àti fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ dẹ́ka ló máa bá ẹgbẹ́ ìyàwó náà tún pèsè àsìkò ìwà kọ̀bí owó màálù ìyẹ́fẹ́ ṣògùn Welcome to my house. Thank you. <laughs> ah, oh, so bad would it be? I told you. <laughs> well, uh, this is my house. This is nice. Thank you. Very cool. <laughs> Thank you. I like it. Um, so, what do you care for? Mm, I think um, omi will do for now. Okay. After that a ṣẹ̀ṣẹ̀ sọ pé bí àmàlà tó fẹ́lẹ́ tí ò lè dùn torí ọ̀fun mi ti rìn gbogbo tó bá yẹ pẹ̀lú complete dose ẹ̀gbọ́n àti odò fine. Oh, okay, no problem. <laughs> um, kìlọ̀ kẹ́tì omi títí. Mọ́mí ẹ wá wo tó ní kí ọwọ́ ti kọ́ pẹ́ńsù mi. Dékunlé, ṣé o rí i pé mo lálejò ni? My friend, get inside. I'm really sorry about that. You need to calm down with the kids. Okay? <laughs> yeah, that's my first burn. And the second burn is inside. Very handsome. <laughs> you are beautiful. Thank you. Um, I'll be back. Thank you. <laughs> ti ń lọ náà ẹdí tètè ṣe nǹkan tó ń ṣe. ẹ wo àǹtí mi ọ̀rọ̀ bọ̀bọ̀ náà ò tiẹ̀ yé mi o ẹ lè bílíì pé látijọ́ ìta ti ń wọlé tá à ń jáde tá à ń múra ara kiri tá à ń bára wa kiri tá à ń wára wa kiri gbogbo lé kò propose sí mi ọlọ́run gbàgbọ́ kò wá sí mi out ah, ah, mo dẹ̀ ti gbẹ́nu kalẹ̀ látijọ́ ìpé àwọn àti ẹ̀ bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ àbí nǹkan kó sọ̀ kankan ó kọ ṣáà máa ń wá tó máa ń lọ ni tó ó kọ fún mi sí suspense látijọ́ yìí. suspense bá wù. Ah. kí ló ní tó ṣe bẹ́ẹ̀ yẹn ṣé kò lọ́ọ̀fẹ́ ni. ó lọ́ọ̀bù mi o ah, ẹ wo ọlámídé lọ́ọ̀bù mi tẹ bá mọ àwọn nǹkan tó máa ń ṣe fún mi tẹ bá mọ bó ṣe máa ń kẹ́ mi lójú tó máa ń kẹ́ mi nínú even ọkùnrin tí ìtọ́jú mi bá yẹn rí but I think he is the slow and steady kind of a guy. láyé tá a wà yìí. Ah the rough, slow and steady kind of guy. abegi èèyàn waste time náà kó gbé slow and steady kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan ó máa sọ fún bring the ringy, put down for the finger bring the bring ring make put down for finger abeg ah, no time to waste time. Eh? Ah, ó gbé ní go mú ríǹgì wá. lọ́wọ́ ẹ̀jẹ̀ pa mí kókò mú ríǹgì wá. kò bí sọ́wọ́. ṣáà ní kóòtù. kóòtù wo de ń bọ kóòtù máa mú àbíkẹ́ ó ṣe gbogbo ẹ̀ pápá tailor àǹtí mi honestly i love the guy. i know you do i know you love him so much because lẹ́nu ọjọ́ mẹ́ta ìbọ̀bọ̀ ṣe ń dọ̀ ọkùnrin balẹ̀ ìlànà ìdílé ti gbogbo ohun rẹ̀ á dìde láì ní ká lọ ṣan sókè but this time around we're looking so fresh and nice i'm so happy. ìgbà yẹn dídé nìyẹn. Ah! àbúrò mi àti ìnáṣọ gbóyún rẹ̀ á dìde rẹ̀ ọmọdé ìwọ olówó rẹ̀ máa fọmọ ìlọ́kàn balẹ̀ i'm so happy well ẹ jẹ aṣẹ wà lẹ́nu. o ṣe àtẹ̀lé ìṣẹ̀mọ̀ tó máa ṣe. ìgbọ́ ma. ìyẹn ni kókó ìyẹn ni kókó ìyẹn hmm. oh yeah. for real like seriously it makes sense. Oh. Can you ṣe pé bóyá èmi gan ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ ni. Hmm. Ah, ah, ah, màá sọ náà ayé ń pọ̀ lọ́wọ́ kan ni. really nǹkan tó lè ṣe nínú ṣe bẹ́ẹ̀ ń pọ̀ ni hmm. kò sí nǹkan tó bad nínú tó bá ní ju ìyàwó kan lọ́la àbí kí ló fi. mind pé kí n sọ pé báyìí ni mo ṣe feel lẹ́mí mi something is holding me back but like, I don't know. kọ̀kan pull ẹ̀ back. yeah. ó simple kọ̀tán pè ní force of gravity nìyẹn. Oh. yes ṣùgbọ́n force of gravity yẹn tó o bá ṣọ́ra ó máa hold it down. ìwọ fúnra ẹni máa gbára ẹni wẹ̀ o. okay. very simple all you need to do is just increase your velocity. Oh. tó bá ti increase velocity ẹ ìwọ make sure pé ratio velocity tiẹ ó high the force of gravity tó ń wòde dànù before you know it na breaking and Oh. so simple. okay so um, àwọn méjì tó wà lọ́wọ́ mi where do I put them. where do you put them? <laughs> now listen ṣe wọ́n pé tipẹ́tipẹ́ máa sọ fún ẹ máa ní tí èèyàn bá fẹ́ yan ìyàwó hmm, wàá kọ́ dojú báyìí wàá yìí máa jẹ́ nìyí wàá tún wà lájú wàá tún fojú ẹ̀ rí wàá wá mú wọn kan you know you pick the best mm -hmm. do you understand so wọ́n àwọn tó wá kù yẹn wàá ṣe wọ́n bíi slogan party kan ni hmm? wàá wá ìgbàlẹ̀ tó wà dáa wàá gbà wọn dáa do you understand So sórí tó bá lọ kó wọn sábẹ́ ọ̀bẹ́là kan náà wọ́n máa wọ́ọ̀rì ẹ̀ o mm. gidi kan ni because obìnrin kan wàhálà kan obìnrin méjì wàhálà méjì mẹ́ta wàhálà mẹ́ta so òní láti kó wọn sábẹ́ ọ̀bẹ́là kan náà get a good bro and sweep one off. Oṣooṣù oh, oh. oh, ọwọ́. ló want wá back. Ah! I want you back. Kò sí nǹkan míì tí mo fẹ́ sọ torí gbogbo nǹkan tó I want you back in my life. Ah! My life has been so miserable without you. As you can see, I'm a changed person now. Please, my love, I want you and the kids back. Èé <laughs> oríṣiríṣi. Jide, you want me back in your life just like that? Láti yọdún tèmi àtẹ́tí péyà, o kàn déédéé dé ṣe, ò ń sọ yìí you want me back. And you expect me to come back into your life just like that? I'm sorry, it's not possible. Ṣé o possible, I can't. I understand. You see, I never know the value of what I have until now that I need it. I am so sorry. I've been through it alone. Think about our lovely kids. Think about the love we've shared in the past. Please, for God's sake. Um, I want you and the kids back in my life. Jide, please. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣorí bí mo ṣe share ń lo life for mi jẹ́jẹ́ yìí. Ọlọ́run ṣèyànú ní ayé mi. Mi ìdẹ̀ fẹ́ kó wá da òkúta sínú life for you. Ṣó ti gbọ́? I'm fine without you. The kids are fine. They are doing fine. Okay? Iná ìṣìṣẹ́ gbọ́dọ̀ jóyàn lẹ́ẹ̀mejì. Ah no no no. Ìyàwó mi iná kankan ò ní jó ẹ o. Iná kankan ò ní jó ẹ mọ́. I am fully okay now. I'm fine. I'm okay. <laughs> Are you sure you're okay? Jide. Sure, I'm fine. Ah, it's okay. Jide, Jide, Jide o, si go. si, gbogbo gbogbo gbogbo, má wá display mi báyìí o. Ṣó go gbogbogbò bí bàtà kan, ṣó ti níbi security ṣe kú me by. To bá bẹ̀rẹ̀ any nonsense mi báyìí, màá ní kó bọ́ndù lẹ̀ jáde sí. You're ah! fine, you're fine, you're fine like this. Ṣé what you mọ̀ mọ̀ lánàá ni kó de. Don't don't you move closer to me. Ṣé what you mọ̀ mọ̀ lánàá kó tó dé ni ni? Ìwọ o wá fẹ́ parọ́ o fẹ́ wá tọ̀ mí mi báyìí, wo bó ṣe ń You said you're fine and you're like this. Okay, go, go, go, go. Shorty mi ò fẹ́ rí ẹni gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bíbá yìí mọ́ mọ mi ò fẹ́ ever rí ẹni bíbá yìí mọ́ ṣùtì bá ọjọ́ tó bá tún padà wá bíbá ọlọ́pàá ni màá fi gbà now get out of here get out of here now get out get out. ọlọ́run máa gbà mí kẹ́ ọlọ́run máa jẹ́ kí yàn ṣí yàn ọlọ́run máa jẹ́ kí yàn ṣí fẹ́ torí ọlọ́run jíde change indeed àwọn tó promise wa ní change. dẹ̀ ah. wèrè jàgbà mọ́ mi lọ́wọ́ kí wọ́n máa lé wèrè mi lọ́ba lé wèrè àti di wèrè. no you are mixing it up so the um, scenario is this actually court of making who are very very important you are just in between life and death now o ní láti make call ìséèyàn kan láti save life ara ẹ o wa ní káàdì ẹyọ kan o fẹ́ lù dẹ̀ sórí fóònù wò eré ìjà fóònù yẹn gbà lọ́wọ́ ẹ̀ pàrà ó dẹ̀ ju fóònù ẹ̀ ó dẹ̀ mú káàdì ó dẹ̀ sá ọlọ́run ò ní jẹ́ kí situation. <laughs> Eh, àwa èèyàn ẹ a máa ń yọra wa kúrò ní difficult situation. ẹ kúlẹ̀. hello. Ah, ìdí ọtí náà lè ṣì wà látàárọ̀. Ah, <laughs> um, ṣe rí tí ọkùnrin méjì bá wà ń lé tó dẹ̀ fi lazy láti wọ kitchen dáná tó bá rọtí wọn máa fi kọ sínú ara wọn ni so definitely gbẹdọ láyé wa. kí ni ìtumọ̀ yẹn. Hmm sórí akọ̀lélé yorùbá ni tó máa ní pé mọ̀ ọ̀nà fagi mm-hmm. wọ́n túmọ̀ sí pé ebi ti ń pa àwọn dáadé mi. Ah. <laughs> Ah, ọ̀dà lọ ẹ má bínú ẹ mọ nǹkan ẹ jẹ́ kí n sáré wọnú kitchen ẹ kọ fún mi bí abẹ like um, thirty to forty minutes oúnjẹ máa ready. kò ṣe pé bí abẹ́rẹ́ oúnjẹ ní ìtù no ah, ah, ẹ ṣe máa máa róúnjẹ ní tree ládùúró oúnjẹ tó wà ní eh, kitchen yìí yẹn oh no no no no. ẹ jẹ́ kí n sáré wọ kitchen máa dáná fún ẹ̀yin méjèèjì nsẹ́ I'll be back. ọ̀rẹ́ ọmọ ni o ilé ìtọ̀ sáwọn ọmọ mọ̀ ọmọ tó mọ̀ láti mọ̀ tó mọ̀ láti mọ̀ tó wọlé tó bá wá pé àti jẹun tó tún lòun bá kíjì wọ dáná ṣùgbọ́n yàtọ̀ sáwọn ọmọ oní recharge card ilé ìgbín ṣe bìnnà kó sáré bá jọ kò sọmọ tí wọn fọlá tọ. Ah! ó tún padà sọ̀rọ̀ èké tó ń pa àtàwọn àtàwọn olórí ọ̀rọ̀ yìí. torí pé ó necessary ni. kò visible man. Ah! listen this girl is a good girl tó o bá fẹ́ ọmọ yìí tí o bá fẹ́ ọmọ yìí wàá láì tàbí jẹun. May you forgive me. This is the good wife material. Mo tọ́ mọ̀ ní kitchen. Kò sí yé mi. Kò sí yé mi. Kò sí yé mi. Tó bá yẹ wàá kókó sí straight up. Wá Wow, wow, nonsense No òṣìwò ló ń bá mi sọ lórí fóònù. Ok, èlò lówó mi gbọ̀ngàn to wà lọ́wọ́ ẹ̀ oye tí mo mọ̀ ni wípé seventy thousand naira ló wà lọ́wọ́ ẹ̀ mú five thousand naira mo yọ̀ǹda sixty five thousand naira tó kù tó bá bí ẹ dáa wá wá wá náà ṣọ́sọ́ pé mi ni mo bí ẹ ni ṣáàrà máa mi tọ́jú sixty five thousand naira mi tó wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n recharge card mi máa gba recharge card lọ́wọ́ eléyìí màmá send ẹ̀ sí ẹ òun ta ọ wá fẹ́ dáwọ́ mọ́ mi lójú àbí àbúrò pé mi mọ èmi gan kọ́ sílẹ̀. jọkẹ́ jọkẹ́. ajá ẹ̀ ń gbó owó tó ṣàwà ẹ̀ ṣáà bá mi náà jẹ fún kó wà òkè kájẹ́ yẹn bá fi lè kú kókó kí tó. orí ẹ ti dàrú ó máa gbó ah, ẹ pa ni ajá tó ní kó má fi ló òun ló máa gbó ẹ pa òun ló máa yá ẹ wẹlẹwẹlẹ. you must be very stupid. olùkọ́ni ògbọ́n ògbọ́n conversation ẹni so òun gba recharge card lọ́wọ́ mi ẹ fi ẹ gbá èmi ẹ fi recharge card ẹ fi build up account. Ah ó gbọ́dọ̀ recharge card ah, àǹtí mi ni àǹtí mi ló máa ń ta káàdì ọmọ òṣì tí mo ní pé kó lọ tọ́jú ajá yẹn òun náà ló máa ń dúró síbẹ̀ èmi kọ́ ní representative. wèrè ni ẹ o representative kí ni ẹ. èmi ni mo represent wọn. ẹ̀ẹ́ so àǹtí ẹ̀ tó ń tajà ní ìdúmọ̀tà sí wọ́n tún ti ń ta recharge card ah, ah, orí orí orí ẹ̀ ti dàrú so wọ́n wà lára àwọn tí ìdúmọ̀tà fẹ́ tọ́ fún wọn wá sẹ̀yìn náà àbí. mi tètè sọ fún ẹ ni mo ṣe ní pé mo máa jí ìsẹgbẹ àti mi ti ń ta káàdì sí ìjọba kó wọn máa patronize wọn. okay kí n lè invest in, in the business again right. Eh, eh, at times o máa ń ṣe nǹkan tó máa ń. I promise. I'm telling you, and you get upset with you. It's fine. Thank you, baby. It's okay. No, no, no, no, no, no. Don't hug me now jọkẹ́ ọmọ àwọn àwọn olórí burúkú tọba nìkan lélẹ̀ tẹ́nibọ̀dì bá ṣíwájú olórí ibu ni ọ ìwọ ni kò máa mú nọmba wánù ó yà lẹ́dà o. baby baby trust me you want to recharge card ni ebi i don't i don't. i trust you. i love you. i love you too but it is over. Uh, baby no. Baby, don't do that to me. No, I love you so much. Baby, body you lost see you. Baby, baby, you cannot do that to me. You cannot do that to me. Oh. Ọmọ àlè. Ẹni tó lórí kò ní fìlà. Ó sọ mí di ẹ̀sìn Oh, Ẹni tó ní fìlà dání. Wọ́n ní ó ti sàn mú gbà o. mo good news fún ẹ. So what's the news? And the news is I am ready and I'm willing to settle down. Wow! <laughs> So tell me, who is the lucky girl? Mo mọ̀ pé àwọn ló wà lọ́wọ́ ẹ̀ tí mo mọ̀ i am not too sure tó bá sáwọn mi o but àmọ́ pé um, ọmọ ọmọ olè <laughs> jọkẹ́ oníkáàdì yẹn yẹn ti kún bẹ́ẹ̀ now um, we have two serious contestants um, which is um, Kemi Sola Roger you know, and um, Darasimi so tell me who's lucky girl. let me shock you <laughs> let me shock you my darling love one and only Kemi Sola. <laughs> <laughs> and this time around, it's for real. I'm so ready. So, get prepared. All right. Yeah. Ṣorí ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àsàmọ́ ẹ̀, um, you started very well. And um, inú mi dùn sí development ẹ̀ pé fine, ó fẹ́ settle down. But the fact that you are making the wrong choice is my concern. Now listen, how on earth do máa fi pé o fẹ́ fẹ́ That girl to me and to everyone around you is fake. Ọmọ yẹn ò rí ìfọ̀ láti bí débẹ̀ yẹn. Ọmọ yẹn fake now. Orí dára sí mi, ọmọ tó níwà, tó lẹ́wà, tó mọ nǹkan tó ń ṣe, orí ń bẹ̀ ò Listen to me, To bá fẹ́ the wrong person, your dreams, your ambition and everything, you're gonna lose it. I'm telling you, I've been there. I know what it takes to have a wrong relationship. Um, sorry, nígbà tí mo ti rí ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ẹni tí mo lè fọ̀rọ̀ pamọ́ fún so mo dẹ̀ fi òkú fẹ́ rí fún mi ni but from the look of things pẹ̀lú gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ ń dùn mí how on earth would you ask me to go marry after two really kí ló fẹ́ after two okay tí mo bá fẹ́ sìn definitely èmi ni mo máa cater fáwọn ọmọ yẹn oh. of course in my head i will know that one. kì í ṣọmọ mi oh. ok all of a sudden tí bàbá wọn bá dé tó wá claim ọmọ lọ́jọ́ kan ṣe kò lè kò lè lẹ́yìn náà kó tún claim ìyàwó màá ṣẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀rẹ̀ from square one again come on man really. ọ̀rẹ́ ṣe yìí mi so ìjọ tó fún mi ìjọ wo ni ọmọ bíbí di àrùn pé èèyàn bímọ rí ìjọ wo ló di àrùn ó oh, fẹ́ sọ fún mi pé chemistry àbí chemisola ẹ̀ ọmọ yẹn tó mọ ẹni ṣe dànù tami torí pé lè ní dignity ó bí àwọn ọmọ yẹn àbí ṣé ọmọ yẹn oyún ti kẹ́mi sọ́lá ẹ̀jẹ̀ ṣe dànù you don't know anything about relationship what are you saying. Tinubu Lemi ti sọ fún yẹn that's who I'm gonna get married to and I'm ready I'm telling you because you're my friend and you need to come into this as well. I pray you won't regret it no problem it's your life. I won't. Hold on. Hello. Um. Fine, thank you, but I'm sorry if it's about Joke. I am not willing to listen to anything. Mati and brother Lati is wrong because I don't want to listen. Okay? Mi wá síbí báyìí nítorí Adéjọkẹ́. Hmm. Hmm. Ṣeré àwọn flavours kan wà lára mi àti wípé ẹ̀yin ọkùnrin mi ò nǹkan tó máa ń ṣe yín ojú tó bá yẹ kẹfì ríran ilẹ̀ lè má fi tẹ̀ do you know I really like you. Mm-hmm. Use the door. Sorry? Use the door. Excuse me. If this is a setup, I am sorry. It's not working for me ọ̀nà rẹ tó ń yí ibi iṣẹ́ àbábà. ó dàbí pé o understand nǹkan tí mo ń try láti ṣe bọ̀ bóyá tó bá dárò o lè pè mí anytime. bó ṣe lọ yìí àlọ́ rámírámí ni o ẹnì kò rábọ̀ rẹ̀ o lè padà wá o. Look at your sexiness. lajú o má la ojú o don't open your eyes yet jọ má ti lajú o má ti o okay um, can I have your hand. lady? Um, okay. Now we are from lower. Let me have your hand. I, which one? Uh, this one. Okay. <laughs> At least I'm trying to massage it for you. you know. <laughs> but don't open your eyes yet, okay? Uh, mm, mm, mm. <sighs> now open your please. How oh, I wish. Yes. àmọ́ kí nìkan tó tiẹ̀ ń dá Ọlámídé dúró kọ̀ọ̀kan náà àbí lórí ìtọ́kùnrin àtòbìnrin bá ń jáde báyìí ṣé bí ọkùnrin yẹn máa ask obìnrin yẹn nǹkan máa ń wá. No, no, no, no. That's uncultured. Adìyẹ balókun ooo. Dara yín o. Oh. We are going out. I see. So, I'm all here. Ah, èmi wá ńkọ́. Kí ni kò se mi bo ni kí wá. Na ìwọ dúró nle kó tọ́jú le. Ah, <laughs> ah. Ah ah. Oda, dà ẹjọ́ ẹgbẹ́ mi náà jáde. Mama worry, wo ba aṣọ yẹ ká ma jẹ bá dé. Oh really? something good to eat. Okay, no problem. No, no, no you guys. Mm. Let's do it, let's do it, let's do it, let's go. All right. Okay then. Uh-uh, ah, uh, auntie. See you, come. See you, auntie. Ah, bye bye. Auntie me. Ah, ọmọ àná ṣeré jáde lọ báyìí. Ṣeré jáde? Ben. Ah, but she máa ń wá tó máa ń kó wọn ṣeré jáde nìyẹn. Ó nìkan ṣe máa ń kàn ṣeré jáde ni ìgbà míì wọ́n lè jọ wà nílé kàn jọ máa ṣeré kàn máa pariwo kàn máa lọ kàn máa bọ̀. ó dẹ̀ ní kò sí kankan láàrin mi. <laughs> ṣé mo fẹ́ máa parọ́ fún yín ni àǹtí mi tí nǹkan bá wà láàrin wa màá sọ fún yín náà kò sí nǹkan kan láàrin wa ọkọ̀ máa wá ọ máa ń lọ náà ni èmi náà dẹ̀ máa lọ ọ̀dọ̀ ẹ̀ máa ń padà wá kò bá mi sọ nǹkan kò bẹ́ẹ̀ sọ anything. pínrín kò sọ nǹkan kan rí. kí ló dé tí wọn ò lè sọ fún un. Hmm? yé ìgbà tó wọn ti bẹ sọ ní tèmi ìwádìí pé pé wo èmi láì gé o èmi fẹ́ fẹ́ díkà máa fẹ́ra wa ẹ dé máa fẹ́ra yín. Ah! Ah! èèyàn ṣe adúrú nǹkan tó tó yìí ó kó àwọn ọmọ ẹ ìwógun tiẹ̀ sí bẹ́ẹ̀ ọmọ dúró wa náà tó bá ṣe ibi tó lọ yẹn ó kó àwọn ó máa náwó ó máa náwó abúṣe máa dé wọn kiri torí àwọn ọmọ tára wọn ò tiẹ̀ balẹ̀ yẹn ó máa dé wọn kiri lọ́tún lọ́sì ó máa ṣe tẹ́ wọ́n máa ṣe ìwọ lè sọ pé kò sí kankan láàrin ìwọ lè tún ìwọ òtún wá lè fi ẹnu ẹ kó sọ pé bọ̀bọ̀ mu láìkí normal now báwo ni mi obìnrin ṣe máa lọ máa bá ọkùnrin pé mo fẹ́ fẹ́ it's not normal ọkùnrin ló yẹ kó wá bá obìnrin kó wá ask her out kó ń ṣobìnrin ló máa lọ bá ọkùnrin. ẹ pẹ̀lẹ́ mo nineteen forty two ah. ayé ti da ayé ọ̀làjú obìnrin ti ń tòṣì ọkùnrin kí ló fi ń ṣèyàn ṣó gbígbà ti ṣe kó máa àárín bẹ̀ ká kú bẹ̀ náà ó máa sọ tẹnu ẹni mo láìkẹ́ wá dé èdè máa fẹ́ra yín that reminds me ohun tí ọ̀rẹ́ mi kan báyìí Táíwò jàjọ lọ secondary school. Mm-hmm, kájọ wá same class uh-huh. Táíwò má ti máa rí i òun fúnra rẹ̀ bẹ́ẹ̀ ló fẹnu ara ẹ̀ tó tọkọ tó fẹ́ síbi ó tún dàgbà jùlọ pẹ̀lú kí ni tó ti máa rí. orí bákan bákan ni ṣé àwọn èèyàn máa ń ṣe nǹkan báyẹn. èèyàn ṣe wọ́n ṣe kò sẹ́ni tí ò ṣe gbogbo èèyàn ṣe tó bá ti rìn láì kọkùnrin ó máa tó tẹ̀yìn tó bá dóbìnrin kí ló wà bẹ́ẹ̀ wọ́n bá waste time o bá waste time rárá. ẹ rà sí i. speaking to you from the bottom of my heart. I want you to know that you're a very beautiful woman. You have all the good qualities that a man would cherish in a woman. I bless the day I met you. Because you're the best thing that's ever happened to me. continue, I am not gonna stop. You are a nice piece of person, work. Thank you. Alamide, I want your heart, please. Ọlámídé that means pé gbogbo nǹkan tó ṣe sọ fún mi tó ń sìn irọ́ ló ń pa. no don't get me wrong mi ò parọ́ ó tọ́ ni gbogbo nǹkan tí mo sọ fún ẹ pọ̀ ó kàn jẹ́ pé. ó kàn jẹ́ pé kíni what is it tell me kí ló ṣẹlẹ̀. you have two kids already. go into relationship pẹ̀lú lẹ́yìn tó ti bímọ rí i can't i'm sorry. <sighs> Are you for real? So, I'm going to hold her back in nìyẹn látijọ́ joy because mo ti bímọ rí. Ọmọ bíbí ò kì í ṣàrùn, oore be alone. Olamide, there's I no know, big... No, I know. I am not denying any of this. I am just telling you. I love you, but I'm sorry. I can't do this. Ah... Ó ṣẹ̀ṣẹ̀ yé mi Now I get it. Olamide, you don't love me. Mm-mm, not at all. Oh, nífẹ̀ẹ́ mi rárá. O kàn raise openly. I ni. Àǹtí mi ti already. O is so you mo kàn waste time mi pẹ̀lú ẹni. O ti sọ. One of you single guys ọlẹ́ kì fẹ́ fẹ́ ni tó bá ti bímọ rí. It's okay. <laughs> It's all right. Ah, uh, I wish you the best of luck. jẹ́ kàrẹ́kà wọ́n títí fọ́mọdé pé kékeré là ń pẹ́ ká But I wanna stay here with you, baby. Why you taking my suru for a fool, baby? You said, baby, stay. I chose to stay, but you are. Yeah. Mi ì rí ibi tán ti ń ṣe rí. Few weeks to the wedding, Me, ì tí suit Sima máa wọ̀ sójú. Brotherly, Jason kọ fún ẹ. Ṣorí ọ̀ tí mo gbé aṣọ Okay. Those liquors, he will never disappoint you. Trust me. Hmm? Ah. Tested and trusted. I'm taking you for your words. Sherry, talk for ẹ go bá suit ẹ. Àwọn àgbẹ̀ mú. Hmm. Olamide Olamide please what is the meaning of this rubbish kí ló ń ṣẹlẹ̀ gangan náà kí ló fẹ́ gbọ́ rubbish yìí náà mo bí calm down àti nǹkan tó ń Share ṣé ò rí fọlárìn lórí ìdúró ni. tínú bá ti ń bí èmi mi ò kí máa ráwọn lọ́tẹ̀ mi ò kí máa wojú ṣe rárá anyways ṣé torí chicken change tí mo béèrè lọ́wọ́ wọn ni ò ṣe gbé kàn mí mọ́. Eh? kí ni problem what is your problem ó pè mí i was in a meeting ó dẹ̀ jẹ́ kí n pè é padà nígbà tí mo ṣe tán mo gbàgbé. oh o gbàgbé and you saying it and you are like proud about it o gbàgbé láti pe ìyàwó àfẹsẹ́nu àbí o gbàgbé <laughs> it's okay kò sí wàhálà wọ́n sọ wípé bí sọ́ọ̀dì ṣe máa rí báyìí sátọ̀dẹ̀ lèyàn ti mọ̀ anyway owó tí mo bẹ́ẹ̀ sọ wo ni wọ́n gbà can i have it. kẹ́misọ́lá ah dúró sójú àlẹ́ ẹ̀ ti fọ́ ni wọ́n ti bójú àlẹ́ lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ jẹ́ kí n ṣe tí mi ò tí ṣe lórí ìgbéyàwó yìí mo ti náwó mo ti nọ́ra mo ti raṣọ fẹ́ bí ẹ mo ti raṣọ fara ẹ lórí ibi ló ti bọ́ tó ń ṣe irú ẹ̀ náà. Ọlámídé please torí Ọlọ́run ṣé tó pé wá sínú ilé ẹ̀ ló ṣe fẹ́ máa embarrass mi ò fẹ́ káwọn èèyàn káwọn èèyàn máa mọ̀ pé mo bèrè owó ìtọ́mọ ti lọ ṣe fún àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ àbí àwọn ọ̀rẹ́ mi tó kó ẹ̀jẹ̀ lọ́yọ̀ sí ẹ lọ́rùn mi ò rẹ̀ rò what's the problem. nothing. èèyàn tó ṣe last time gidi ló gbé ṣe ṣe pé ṣe wá okay societal words náà máa ṣe i'm on your side. mi ò bá yín sọ̀rọ̀ o hmm? yeah mind your business fọlárin ni mi bá sọ̀rọ̀ mi ò bá yín sọ̀rọ̀. ok um, kẹ́misọ́lá thank you mo ti gbọ́ nǹkan tó sọ máa lọ sílé tí n bá ṣetán àwọn kan máa meet you. oh like you are working me out abi. i am not working you out i said go home. i should go home i will go home i will go home but gbọ́tẹ̀mí gbọ́tẹ̀mí kò tọ́ lọ o gbọ́tẹ̀mí akèrègbè báyìí ló máa ju ibi tó máa fokùn sí lọ́rùn ẹ̀. No, no, no, you don't have to. You don't have to open the door for me. I'll go. I think it's high time I walked away. Ara orokun Oh adìyẹ bá o. It's a time I walk away, ara ò rọ́kun o. Love is what I see when I look in your eyes. Baby, can't you see? ẹ̀ṣẹ̀ kọ́ nífẹ̀ẹ́ kọjọ́ orí máa fìyà jẹ wá ìfẹ́ ọkàn mi. ẹni tó lórí ẹni tó lórí kò ní fìlà ẹni tó rí fìlà dání dání wọ́n ní ó ti bímọ rí ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ bí adánwò ni ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ bí adánwò ni baby stay I want you here with me máyé mi dùn múlẹ̀ ayé rẹ̀ mi. I know you Olamide, why are you crying? Oh my God. Èmi lọ́jọ́ ayọ̀ ẹ̀. You don't need to cry. Um, don't let me deceive you. I know the reason why you are crying. Yes. Ṣòrí ayé yìí, Ọlọ́run ti kọ bí oníkálukú bó ṣe máa rìnrìn àjò ẹ̀ èèyàn ni kó má fi ọwọ́ ara ẹ̀ kó má fi da ìrìn àjò ẹ̀ rú. ṣòro nǹkan tí mò ń try láti sọ fún ẹni wípé o ò nídìí láti sunkún torí wípé tó o bá kíẹ́fù ẹkún tó ń sun nísìn àfàìmọ̀ kó má bàa jẹ ẹkún ayérayé lọ́jọ́ iwájú léyìí tí mo dẹ̀ gbà ládùúrà fún ẹ wípé kò ní jẹ ẹkún ayérayé in as much as To bá lè deeply before you fall into wrong decision. ṣòwe Kẹ́misọ́lá níyàwó tó fẹ́ fẹ́ tó fẹ́ràn nínú ara ẹ̀ but ìwọ fúnra lára ẹ mọ̀ deep down in yourself wípé ọmọ yìí ní àwọn àléébù kan débi wípé tó bá gbé sílé lẹ́nu láti ọjọ́ tí ẹ bá ti ń kúrò ní ọ̀tà tẹ̀tì fẹ́rẹ́ǹtì ra yín lọ́wọ́ ní ìbànújẹ́ yẹn ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ tí ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ wípé bí olódì ẹ̀ ṣe máa bàdọ̀jọ́ alẹ́ nìyẹn. okay my boy ṣé ìwọ ti gbàgbé wípé Darasimi ọmọ alálùbáríkà ni ọmọ tó ṣe é mú yangàn ni ìwọ fúnra lára ẹ mọ̀ nínú ara ẹ wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹni tó ní gbogbo nǹkan tí èèyàn lè fi pèèyàn ní housewife gbogbo ẹ̀ ló pé sára dára sí mi kí wàá ní àléébù tó rí pẹ̀lú ẹ̀ the only àléébù tó rí pẹ̀lú ọmọbìnrin yìí ni wípé ó ti bímọ rí ó ti divorce single mother ni eh, eh my dear son ǹjẹ́ àrùn wà nínú kí èèyàn jẹ́ single mother no no not at all there is nothing like that when there is love gbogbo nǹkan pátápátá ló wà á better kó o tètè ro my dear son be wise in making the right choice. Yes. Ẹjọ́ ẹ̀ láti sọ fún mi sí pé ọmọ mi ló kí n ṣe àwọn ọmọ bíbí ò kì í ṣe àrùn my dear son. Thank you. Àlá ti ṣe mí. Ìmọ̀ mi ti ṣe ọ̀rẹ́. You better do before it is too late. Yes. Ẹni tó lórí kò ní fìlà, ẹni tó ní fìlà dání, dání wọ́n ní ó ti bímọ rí ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ bí adánwò ni ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ bí adánwò I so, want you here with me. ọkùn bí gbogbo ẹ̀ ṣe jẹ́ nìyẹn. àǹtí ó lágbára gan-an o ọjọ́ nìyí ó wà sọ́dìn. well òtún ọ̀lẹ́ sọ ó sudden but èmi ti ń plan ẹ̀ láti bí ọjọ́ bíi mẹ́ta tí anybody ò mọ̀ ń pa ẹ̀ ṣẹ́rí ọkú kọ́lọ̀ ń kó ṣàánúyàn àwọn kókó ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó jẹ́ pé ah ó lágbára gidi gan ni ó kọjá òye mi ó dẹ̀ kọjá nǹkan tí mo lè handle in fact nǹkan tó ń bà mí nú jẹ́ lójoojúmọ́ ni tó dẹ̀ ń pa mí lẹ́kún ní gbogbo gbà torí ẹ̀ ni mo ṣe decide pé ok mo fẹ́ relocate pẹ̀lú àwọn ọmọ mi <sighs> torí kí n lè gbàgbé gbogbo ìṣẹ̀lẹ̀ aburú tó ti ṣẹlẹ̀ sí mi bóyá tí mo bá débi tí mò ń lọ lọ́hùn <sighs> bóyá Ọlọ́run lè ṣèyanu ẹ̀ fún mi kó ṣe nǹkan tí mò ń fẹ́ so torí ẹ̀ ni mo ṣe ń lọ and um, gbogbo nǹkan tó wà nínú ilé kò sí eléyìí tí mo nídìí nínú ẹ̀ so mo filẹ̀ fún yín àti ẹ ṣe gan ẹ ṣe gan mo really appreciate gan o àdè máa miss yín gan o. Ah, èmi náà máa miss yín máa miss yín. ọlọ́run á máa bá mi fàánú àti iṣẹ́ iṣẹ́ àwọn ọmọ yín àtẹ̀yìn náà. àmín àmín àmín àmín ẹ bá mi kíyàwó àti ọmọ yín tọmọdé ó dùn mí pé mi ò lè rí wọn kí n tó lọ bọ mo ṣáà nígbàgbọ́ pé lọ́jọ́ kan jọ̀kan ànípàdé ayọ̀ ẹ ṣe gan I know you feeling the way I feel. Why walk away? Stay here with me. Adiyaba lókun o. Ara oroku kò tún ra ẹ bá mi wá don't walk away. òmùlẹ̀ ayé dùn ó máa yẹ mi don't walk away. ṣé wọn ẹ ká sàn. ẹ ká sàn. ẹ jọ dára sí mi ni mo béèrè. àti dára sí mi ti travel. ó travel. bẹ́ẹ̀ni. ẹ jọ ìgbà wo ló lọ. àárọ̀ yìí lọ́n relocate. àárọ̀ yìí. ẹ̀ eh, wọ́n kúrò ní country. àárọ̀ yìí even besides gbogbo ẹrù wọn tó wà lápàtúmẹ̀ǹt wọn gan èmi gan lọ́n fún so wọ́n travel. so uh, so airport ló ló ah, ló ló. mo máa tẹ̀sí. ok um, ẹ jẹ́ kí n double up pẹ̀lú ẹ so màá meet up. ẹ̀gbọ́n ẹ wá ẹ̀gbọ́n ẹ wá ẹ wá ẹ wo ẹ má dara yín láàmú two o'clock ni flight one and this is after three so flight one máa ti take off. so yeah! no need of you going there. o máa ti take off. ló ṣẹlẹ̀. ok lónìí á ti fò ó sí. wọ́n máa ti fò wọ́n máa ti fò. ìkọ́tẹ́ mi nìyẹn. bẹ́ẹ̀ni sá. ah uncle sorry ẹ má i'm sorry. ẹ take care of yourself. yes oh my god. Yeah. mo gbé o mo gbé o mo gbé o. Ah! nọ́mbà mi ti padà lálẹ́ wo ó mọ ìkorò ìkorò lọmọ méjì ló tún lọmọ mi lọ́wọ́ yìí ó. Ah! ọkùn kò sẹ́ńtẹ́lì pé bẹ́ẹ̀ sẹ́ńtẹ́lì bá mi pè lóhùn yẹn.